من غير àsìn láìsí problem fàhàrọ́ọ̀mù ní àléyá rọ ìyàtùlìjànà anábì ní òórùn aládìídùn ọgbà àlìjànà yóò dé èèwọ̀ fún obìnrin bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ pé yóò di èèwọ̀ fún ìtumọ̀ pé yóò dé èèwọ̀ fún kì í ṣe pé kò ní wà àlìjànà o tó rí ìsìlámù mú déwájú ọlọ́run yóò wà àlìjànà o ṣùgbọ́n kò ní tètè lẹ́tọ̀ọ́ sí ọgbà àlìjànnà kò ní tètè lẹ́tọ̀ọ́ sí òórùn aládìídùn ọgbà àlìjànnà lásìkò tí gbogbo àwọn yòókù tí ó wà àlìjànnà táwọn ti máa gbọ́ òórùn aládìídùn rẹ̀ ọlọ́run bó ṣe ètètè gbọ́ òórùn àdídùn yẹn yóò ṣe léwọ̀ fún òun lọ́wọ́ bẹ̀rẹ̀ yóò ṣe léwọ̀ fún un ìyẹn ló máa jẹ́ ìjìyà fún lórí pé ó béèrè fún ìtúsílẹ̀ tàbó ní kọ́kọ́ òun ó kọ̀ òun sílẹ̀ láì ní aburú kan tó ṣẹlẹ̀ sí nílé ọkọ náà. kí wá ni àwọn aburú tí ó lè ṣẹlẹ̀ sí obìnrin tí ó fi béèrè fún ìtúsílẹ̀ àwọn àáfàá mẹ́nuba díẹ̀ ń bẹ. wọ́n ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni pé bóyá ọkọ yìí ó di ipò kí mọ́ lọ́wọ́ ó di ipò kí ìrì tó rí ọkùnrin kó tó fẹ́ ní ìrì mùsùlùmí tó ń sin lọ́hùn tó jẹ́ onísúnà. ọ wọlé tán kábojú wò kábojú rí ọkùnrin bá di ẹni tí ń ṣe nǹkan míì à baálé wa èyí ti ṣe tẹ́ẹ̀ kírun mọ́ èyí ti ṣe tẹ́ẹ̀ ń farugbọn yín èyí ti ṣe tí ẹ̀ yapa àṣẹ ọlọ́run báyìí ó ní wò ó fi tiẹ̀ ṣe tiẹ̀ o ìwọ ló ṣèdájọ́ ọ̀hún. sọ́ọ̀ra fáàsìkọ̀ ó dìpò kíìnù obìnrin yẹn yóò béèrè fún ìtúsílẹ̀ tàbí ọkùnrin yìí ó ń pa obìnrin láṣẹ máa síyà bí mọ ní ìyàwó mi wò wá lọ́ba rẹ̀ mú wá ọlọ́ba ń ra pẹlẹbẹ wá tàbí wò ó wá lọ bá ń kówó ẹ̀ fún ọkùnrin oní bàbá àjẹ̀bú ń pé owó tí mo fẹ́ fi ta bàbá àjẹ̀bú ònu ó ń pa láṣẹ máa síyà. obìnrin yẹn ó lẹ́tọ̀ọ́ láti béèrè fún ìtúsílẹ̀ pé àgbọ̀sọ́ báyìí tí n bá mọ̀ pé ẹ máa ń ta bàbá àjẹ̀wú ẹ máa ń pẹlẹbẹ ni tàbí ẹ máa ń fa tibí ìnífẹ́ yín lára rẹ̀ òun náà ni suulimọ̀ kí suulimọ̀ aṣára kí èyí ọkọ kó ní ìbálò dáadáa pẹ̀lú ìyàwó rẹ̀ kó ní ìbálò dáadáa kó jẹ́ pé kí ayé ẹ̀ má ti ṣe single mistake kó ti jò ní ìgbà tí ìgbárùn ìpá gídígbò bí ẹni pé ó wà ní orí pápá tóun àti Mike Tyson tí wọ́n jọ ń kura wọn lẹ́sẹ̀. ọkùnrin kọkùnrin tí ọba ti ya ìyàkuyà báyìí obìnrin yẹn ó lẹ́tọ̀ọ́ láti sọ pé ẹ gbọ́ èmi ò ṣe mọ́ mi ò mọ̀ pé Mike Tyson ní tàbí kí ọkùnrin tó ti fẹ́yàwó sílé kó wá lọ ṣe sìnà níta. tí obìnrin bá rí ẹ̀rí tó dájú lọ́wọ́ pé ọkọ òun ọlọ́ọ̀ ṣe sìnà níta obìnrin yẹn ó lẹ́tọ̀ọ́ láti béèrè fún ìtúsílẹ̀. bákan náà tí ọkùnrin bá fẹ́ yàwó tán tó wá di ẹni tí ń lọ tó wẹ́ẹ̀lì má ìdí tí ó jókòó sí faranda baálé wa ẹ ní lọ bí sẹ́ni ó ní ọlọ́run ni ó yọ wa ibi tí ọká bá ká sí lóúnjẹ rà máa bá a <laughs> òun di ọká nù ó di ọká. ọ̀pá sẹ́tì ọ̀pá ìgbìyànjú tì bíi kọ́ wa lọ máa bá àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ yá mi lówó ẹ fún mi lówó ẹ yá mi lówó ẹ mi lówó kò ní ọ̀nà kan tí ó ń gbà fi wá ìjẹ ẹ̀mu ọ̀fẹ́yàwó ìyàwó ọmọ bímọ ṣé bó ṣe máa bá ìgbésí ayé ẹ lọ rèé obìnrin yìí ó láǹfààní kó béèrè fún ìtúsílẹ̀. tí obìnrin bá wá béèrè fún ìtúsílẹ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ mo sọ lẹ́ẹ̀kan wípé yóò fi ọ̀rọ̀ ẹ̀ tó bí òbí ẹ̀ bí àfẹ́ẹ̀sìn bí ilé ẹjọ́ ẹgbà mi o ohun ṣe nìyí o ó ká ni o ọtí ló ń mu o sìgá ní mu o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn ẹ̀sùn tá a kà á lẹ̀ yẹn èyí tó bá jẹ mọ́ pé ẹ́ ọdọ́ yẹn wò bóyá lọ ṣe sìnà kò nídìí pé ṣó ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kò nídìí ẹ̀ but kò ní kókó iṣẹ́ lọ́wọ́ àwẹ̀ jábọ̀ wáṣẹ́ tàbí wáṣẹ́ lọ bọ́ọ̀bà wáṣẹ́ lọ á ní kó yọ̀ǹda ọmọ ìkọ́ máa bá tiẹ̀ lọ irú yẹn ó ṣe é wòye sí. whatever be the case tó bá ti di pé ọ̀rọ̀ wa kan pé kó tú obìnrin yẹn sílẹ̀. ọ̀nà méjì ni obìnrin tó béèrè fún ìtúsílẹ̀ ọ̀kan nú ọ̀nà méjì lọkùnrin lè fi yọ̀ǹdẹ̀ tí kọ̀ọ̀kan sì ní ìdájọ́ tiẹ̀ obìnrin tó béèrè fún ìtúsílẹ̀ ọ̀kan nínú ọ̀nà méjì ni ọkọ ẹ̀ lè gbà yọ̀ǹda rẹ̀ tí kọ̀ọ̀kan sì ní kí ni ìdájọ́ tiẹ̀ ọ̀nà àkọ́kọ́ kí ó jẹ́ pé ọkọ yìí ó fún ní èsì gẹ́lẹ́ bó ṣe béèrè rẹ̀ gẹ́lẹ́ bó ṣe béèrè rẹ̀ báwo ló ṣe béèrè ó ní tú mi sílẹ̀ kú ònú àṣẹ rẹ̀ ọkọ náà wá sọ pé mo tú ọ sílẹ̀ kú ònú lábẹ́ àṣẹ mi fàhádà hulu hulu nìyẹn bíyàwó ẹ ṣe wíhun tóun náà wá wí bẹ́ẹ̀ kúlù nù ìdájọ́ kúlù ni ó àkọlé lórí nídàkejì kíyàwó béèrè fún ìtúsílẹ̀ kọ́rọ̀ ẹ̀ wá dàbí ọ̀rọ̀ àfihànlù òǹdárin bó o bá da ta ní ọ̀bọ̀ gbé kó jẹ́ pé ọkọ wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà òun náà ti fẹ́ kọ̀ ọ́ lẹ̀ so dípò kọ́kọ́ wá sọ pé mo tú ọ sílẹ̀ ọ wá ní mo kọ̀ ọ́ sílẹ̀. dípò kí ọkọ sọ pé mo tú ọ sílẹ̀ ọ sọ pé mo kọ̀ ọ́ sílẹ̀ ni ìdájọ́ tọ̀láàkì òní òrù ló máa tẹ́kì mọ̀pá gẹ́sàárín obìnrin tó béèrè fún ìtúsílẹ̀ tọkọ ẹ̀ náà sì lo gbólóhùn ìtúsílẹ̀ fún ìdájọ́ ìtúsílẹ̀ ni ó gbèrú. nẹ́tíwọ̀kì ohun tá sọ ni the format the two formats of separation nígbàkigbà tóbìnrin bá béèrè fòkúlù ọkọ lè respond accordingly kó ní mo tú ọ sílẹ̀ kó lábí àṣẹ mi tàbí kó chẹ́ǹjì ẹ̀ mọ́ lọ́wọ́ kó ní mo kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá já sí pé ohun tọkọ sọ ni pé mo tú ọ sílẹ̀ kúò ní abẹ́ àṣẹ mi àwọn ìdágọ́ tó rọ̀ ọmọ nìyí o number one obìnrin yẹn ok ẹjí kọ́kọ́ sọ ìkejì torí pé ìta fẹ́ sọ gẹ́gẹ́ ní kúlù ẹjí kọ́kọ́ sọ ìkejì tọkọ bá yí mọ lọ́wọ́ tó ní mo kọ̀ ọ́ sílẹ̀ tá a bọ̀ kọ́ léèrè pé o tú u sílẹ̀ ni àbó o kọ̀ sílẹ̀ ó ní mo kọ̀ sílẹ̀ ni. ó béèrè fún ìtúsílẹ̀ àmọ́ èmi ṣe kí ni èmi kọ̀ ọ́ sílẹ̀ ohun tí máa jẹ́ kọkùnrin ó dárú ọgbọ́n bẹ́ẹ̀ o ńgbà <laughs> ọba gbọ́dàgọ́ sọ̀rọ̀ mọ́ ìkọ̀sílẹ̀ tó o sì gbọ́dàgọ́ ọmọ kò láǹfààní tí ọkọ bá ti yí tó ní ló ń fún irú inú ilé ọkọ rẹ̀ ni ó ti ṣe ìdà ni ó ti ṣe ìdà ni ó ti ṣe opó òǹkà ọjọ́ pẹ̀jẹ́ pé opó ni òǹkà ọjọ́ kan tí obìnrin ó fi wà nílẹ̀ tí ò gbọ́dọ̀ lọ́kọ míì. so tó bá ti jẹ́ pé ìkọ̀sílẹ̀ ló bá dé obìnrin yẹn ó wàá ṣe kí ni yóò se òpó yóò rí nǹkan oṣù kìíní yóò rí nǹkan oṣù kejì yóò rí nǹkan oṣù kẹta ní igi àárín wọn lọ́ba expire. tó bá jẹ́ pé ohun tóbìnrin yìí béèrè fún òun ni ọkùnrin yìí fún un tú mi sílẹ̀ kúrò lábẹ́ àṣẹ rẹ ọkọ sì ni mo tú ọ sílẹ̀. kúrò lábẹ́ àṣẹ mi ìdájọ́ tó rọ̀ mọ́ yẹn ni wípé nǹkan oṣù ẹyọ kan péré lobìnrin yẹn nídìí níbi tí oníkọ̀sílẹ̀ ti nídìí nǹkan oṣù mẹ́ta kó tó fúrì ní ti kúlù nǹkan oṣù ẹyọ kan péré òun ló nídìí tó ti rí nǹkan oṣù tóbìnrin yẹn bá ti rí nǹkan oṣù ẹ̀ kan tẹ̀lé gbólóhùn yẹn kàlàs igi yẹn ṣe kí ni ó ti expire láàrin òun àti ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì tó bá gásí pé tọ̀láàkì ni ó ṣẹlẹ̀ láàrin wọn tí tọ̀láàkì yẹn sì jẹ́ ìgbà àkọ́kọ́ tàbí ìgbà ẹ̀kejì bẹ́ẹ̀ ọkùnrin yẹn ní àǹfààní kó dá ayé ẹ̀ padà sí abẹ́ ipò tó wà pé mi ò kọ̀ sílẹ̀ mọ́ mi ò kọ̀ sílẹ̀ mọ́ tí obìnrin yẹn ò bá tí ìparí yìí dà tí ò tí ì rí nǹkan oṣù kẹta ọkùnrin yẹn láǹfààní kó dá a padà sípò aya rẹ̀ padà kí wọ́n parí áwọ̀ àárín wọn ní ti kúlù ọkùnrin yẹn ò ní àǹfààní láti dá obìnrin yẹn padà láàrin ìgbà tí ó ń retí píríọ̀dù ẹ̀ lọ́wọ́.